láti kọ́nà ẹ̀kọ́ tó one zero point one fm takalẹ̀ sókè bèbè nílùú Ògbómọ̀ṣọ́ ní báyìí àsìkò ti tó láti darapọ̀ mọ́ Ọládúnni Bello lórí ọ̀tún ètò of kefir Islam bismillah al Medina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. al Medina Schools, pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyin gbóríyìn àyélégbé bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of life easily reachable inexpensive for swaying the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICC devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́ Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Alimadina Schools at gmail.com or call 0032 85 0466. Alimadina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbàgbé àdìjọ kó ojúmọ́ kàbọ̀ sórí ọ̀tún ètò yìí tí a kò ní àlè fífò fìlẹ̀ Islam alimadina center pápá bẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n ṣe agbátẹrù abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún wa ọ̀làdùn níbi ló ń lóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú ah, sheikh dr sharafudin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center àpapọ̀ abẹ́dẹ̀ nílùú gbọ́nsọ̀ ayakunla sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà àbílẹ̀ láwọ̀kọ́ tí wọ́n kọ́ mọ́ mú wá òun náà ni wípé ah, bí a ṣe ti wà ní oṣù Dhul Hijjah báyìí tí ò ní jẹ́ ọjọ́ kẹta ǹjẹ́ anabi sallallahu alaihi wasallam ọmọ ń ṣe síyàmù ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù zòlẹ́hẹ́jà bákan náà bí ó ti jẹ́ pé n tó súnmọ́ jùlọ náà ni pé kí ọjọ́ ọdún iléyá kó bọ́ sí ọjọ́ júmọ́ ǹjẹ́ ọwọ́nù sunan bisimilaslam wípé a ṣe sọ̀látùlẹ̀ aid a tún ṣe sọ̀látùlẹ̀ júmọ́ papọ̀ ní ọjọ́ yìí kan náà eléyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì Ah, wọ́n ní pé àwọn ti bèrè tẹ́lẹ̀ tí EFCC fún àwọn ní ìdáhùn sí wípé àwọn ló gba òfin tó ní ṣe pẹ̀lú iṣẹ́ hajj tó ń tipa ṣùkọ́ hajj ó ti wọlé tu ṣùgbọ́n táwọn ṣe òmùrọ̀ wọ́n á ní pé ẹ ti fáwọn ní èsì pé nínú káwọn ọkọ̀ ẹran káwọn ṣe síyàmù àbí káwọn bọ́ aláìní wípé aláìní táwọn wà bọ́n látàrí ìpara olóòórùn táwọn lò wípé ṣé aláìní mẹ́fà ni àwọn bọ̀ ni àbí aláìní mẹ́ta tí ó bá sì jẹ́ pé àwọn ọba ṣe síyàmù ṣé maka làwọn ti ṣe síyàmù ni àbí nígbà tí àwọn bá darí padà sí ọ̀dọ̀ àwọn eléyìí lábẹ́ ìbéèrè wọn míì wọ́n tún wá ní pé ẹni àwọn kan náà ó tún ṣe àṣìṣe látàrí ìgbàgbé wípé òun náà ó tún wá tún irun rẹ̀ dì wípé ǹjẹ́ kí ni ìtanràn tí ń bẹ fún eléyìí náà eléyìí ó jẹ́ ìbéèrè kejì ìbéèrè kẹta wọ́n ní ọkùnrin tó lọ ṣe hajj tó eyín gold sẹ́nu tó bá kú ṣé wọ́n yọ eyín náà kúrò lẹ́nu rẹ̀ ni àbí wọ́n sin papọ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń darúgbà náà ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa salaam wa rahmatulahi wa barakatuhu. ìbéèrè pé ǹjẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dalhijja ǹjẹ́ wọ́n máa fi ṣe sùyàmù bí. ẹgbẹ́ wa kan tó wá tó tọ́ka síbẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti ṣe máa ń tó wá nínú hadith abdullah ibn abbas radiyallahu anhuma wípé kò sí àkókò kan nínú ọjọ́ ayé tó jẹ́ pé iṣẹ́ olóore ọjọ́ nǹkan tí olúwa nífẹ̀ẹ́ sí tí sì máa jẹ́ ń tọ́lọ́lá tó ìta àbárí ṣe ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ oṣù dàlhíjà àwọn sàhábà wa ní wala jihad ǹjẹ́ tá a bá jagun sójú ọ̀nà Allah àtún lè gbarú ládá ń sọ yìí ànábì ní wala jihad illa rajulun kharaja yukhatiru bi nafsihi wa malihi falam ó kó ẹ̀mí àti dúkìá rẹ̀ lọ láti lọ́ọ́ jagun sójú ọ̀nà Allah tí ọ̀wá mọ̀ kankan padà wọ̀ á sílé alimami Bukhari àwọn ni wọ́n gba ìgbà wáyé wa. lábẹ́ iṣẹ́ olóore kò séyìí tí a ṣe lásìkò míì tó lè lọ́lá ní ládá tó ṣe lásìkò yìí. a mọ̀ pé nínú iṣẹ́ olóore náà ni sùyàmù wà ẹni tó bá fẹ́ kẹnu ró fún àwọn ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù Dhul kò sí nǹkan kan tó tako nínú òfin ṣẹ̀ríà yàtọ̀ sí ọjọ́ kẹwàá nítorí pé ọjọ́ kẹwàá ọjọ́ ọdún ni òfin ṣẹ̀ríà ní haram oníkà máa ṣe sùyàmù ọjọ́ ọdún ìsọdún ìtìléyà àbí tìtúnu Ramadan ṣùgbọ́n ọjọ́ kìíní ọjọ́ kejì kẹta títí tó fi dórí ọjọ́ kẹsàn-án títí sí ọjọ́ àròfà ẹni tó bá fẹ́ ṣe sùyàmù rẹ̀ kò sí nǹkan tó di lọ́nà hmm. ẹnìkan sì lẹ́rìí kan tó fi lè sọ fún pé kí ló dé nítorí pé iṣẹ́ olóore míì ẹ̀rí wo lọ́wọ́ àfún pé kò ṣe. Hmm. tó bá yẹ ní àwọn ẹ̀sìn tó lúwa lábọ̀ wá lọ́rùn tó ṣe lọ́rùn yẹn eléyìí tá gbọ́dọ̀ máa ṣe lójoojúmọ́. àmọ́ tí olóore míì yàtọ̀ sí àwọn èyí tó ṣe lọ́rùn yẹn tó bá fi lè ṣe nínú oṣù yìí ẹ̀rí wo ló ní kò ṣe. gẹ́gẹ́ bí ti ṣe sẹ́rí kan pàtó tó ní kò ṣe náà ni ò sẹ́rí kan pàtó tó ní kò má ṣe. torí ẹ bó ti ṣe wá bá sọ̀lá àtùwí bẹ́ẹ̀ náà lọ bá sùyàmù wí bẹ́ẹ̀ náà ló bá sàráàwì bẹ́ẹ̀ náà ló bá kákí alukur'ani wì bẹ́ẹ̀ náà ló bá kásì asọ́láàtì fanabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́ba wì àsìkò olóore tá a máa ṣiṣẹ́ olóore nínú ẹ̀ ẹnìkan tẹnu rẹ̀ lè gbọ̀rọ̀ tí ó sọ fún ọ̀pọ̀ gbọ́dọ̀ sọ sùyàmù ní àwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yìí òun náà lẹni tó bá ti sọ wípé sùyàmù ò sínú sí olóore tó a sì mọ̀ pé ẹnìkan ò lè wí bẹ́ẹ̀ tẹnu rẹ̀ ọmọ àrùn eléyìí ọ̀jẹ̀ báwọn. wọ́n ní ǹjẹ́ tí ọdún gẹ́gẹ́ bí ọdún tí ń bọ̀ yìí tó ṣe pọ́jọ́ júmọ̀ ẹ̀yìn ọ̀bọ̀ sí kìí ṣe pọ́ ṣe é ṣe ó ti dájú ọjọ́ júmọ̀ iná lọ́dún ń bọ̀ alhamis ń bọ̀ yìí àròfà eléyìí tí ṣe wá lójú kòkòrò sọ síyàmù jọ àràfà pàápàá jùlọ fẹ́ni tí ò lọ hajj ànábì ni Allahumma tàtàrà rẹ̀ pa ìfẹ́ ọdún tó kọjá rẹ̀ àtọdún tí ń bọ̀ ó túmọ̀ sí pé ọjọ́ kan oore pé wọ́n pèsè ọdún méjì rẹ̀ fún yàn torí rẹ̀ ẹ gbogbo wa ní ọjọ́ alhamis eléyìí ń bọ̀ yìí fi sẹ̀sìn fólúwa ẹlẹ́dàá wa torí pé fani. àmọ́jọ́ ọdún eléyìí tí ń bọ̀ ti léyà ọdún yìí ọjọ́ júmọ̀ ni ó bọ̀ sí. tó bá bọ́ sí ọjọ́ júmọ̀ á sì sọ̀látul Eid á sì tún ṣe sọ̀látul Jumu'ah hmm. méjèèjì náà láti eléyìí tó dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ àti kọtíra kan tó dá dúró gédégbé lórí eléyìí. Hmm. àbálọ àbábọ̀ wádìí ó fi hàn wá pé bí bọ́ sí ọjọ́ júmọ̀á ọjọ́ ọdún kọ̀kọ́ dínà ká ti sọ̀látul júmọ̀á ìdẹ̀kùn kan wà fáwọn ẹni tó bá ti jìnnàjìnnà wá ṣe júmọ̀á pé káwọn ọmọ wulẹ̀ wá ṣe sọ̀látul Eid pé káwọn ọmọ wulẹ̀ tún sọ pé àwọn tó ń bọ̀ padà wá ṣe sọ̀látul júmọ̀á lọ́jọ́ kan náà kéèyàn wá láti ìlú tó jìnnà kéèyàn wá sógun náà sọ̀lá tó kù. Hmm. kọ́ wá ṣe sọ̀láàtì làáyì àti wá parí eid tó wọ́n tọ́ sí imam kọ́ sọ fún wọn pé ẹ̀yin tẹ́ wá láti oko ẹ̀yin tẹ́ wá láti ro ìlájú ẹ̀ ẹ̀yin tẹ́ wá láti adásílà tó ẹ ṣe ẹ máa padà sílé àwo ṣèjúmọ̀ àǹtí wa lásìkò hmm. ojúmọ̀ àbá tó lọ́dọ̀ tí yẹn ṣe sọ̀láàtì bọ́ọ̀rù ẹlẹ́yin ìjọba àmọ́ pé torí pọ́jọ́ ọdún bọ́sọ́jọ́ jùmọ̀ sáà ṣe jùmọ̀ àbá ní ṣe jùmọ̀ á ṣe eid àtún ṣe jùmọ̀ ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́. ẹni tó béèrè tó ní àwọn ti gbé àwọn ti ṣe umra ṣùgbọ́n lásìkò tí àwọn wà nínú páwọn wọṣọ ihram àwọn fi ìpara tí wọ́n fi lọ́fíńdà ti para tá a sọ fún wọn pé wọ́n ti ṣe nǹkan kan nínú nǹkan tó jẹ́ wọ ihram tá a sì sọ pé wọ́n ṣe fídíà a fídíà yẹn fún wọn ní suyam tàbí kọjá pé wọ́n fi sàrà tàbí kọjá pé wọ́n pẹ̀ràn torípolówá náà ló fi ààyè àti ṣẹ̀ṣà sílẹ̀ wọ́n ní fasidiyatun min siyamin aw sadaqatin aw nusuk ẹ ṣe fídíà yálà kẹsì siyam àbí kẹsì sàrà tàbí kẹ pẹ̀ràn gbogbo ní tí wọ́n bá pè lọ́ràn yẹn tí wọ́n á fi tàbí tàbí tàbí sáàrin àwọn nǹkan tí wọ́n pè lọ́ràn yẹn ó túmọ̀ sí wà jẹ́ mọ́ mukhayyar ọ̀ràn yẹn ní ká fún yín láǹfààní àti ṣẹ̀ṣà èyíkéyìí tó bá ti sẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta ó ti tàràn kò sí bùkátà pé ńgbà tó tó tó tó tó lè ṣe ta lákọ̀ọ́kọ́ ló lè ṣe ẹlẹ́ẹ̀kejì tó bá lè ṣe ẹlẹ́ẹ̀kejì lọ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta rárá ó lè jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹta ló ṣe lákọ̀ọ́kọ́ ṣe torí pé òun ló wù ọ́ sí ó lè jẹ́ pẹ́lẹ́ kejì ló mú láti ṣe torí pọ́n ló lágbára láti ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣe sùyàmù sùyàmù tẹni tó fẹ́ ṣe fídíà látàrí kó ṣe nǹkan tó dé wọ̀ fún láti ṣe nínú ihram òní pé yóò ṣe sùyàmù ọjọ́ mẹ́ta nínú àsìkò nínú ṣe hajj yín bẹ́ẹ̀ ṣe ń ṣe náà lẹ́sẹ̀ kìí ṣe pé sọ di gbèsè hmm. ẹ ṣètò pé ti dáràn ẹ awo sọdakọtin sọdakọyun òfin ṣẹlẹ̀ sọ pé ẹ bọ aláìní mẹ́fà hmm. aláìní mẹ́fà kété mẹ́ta hmm. ọ̀kọ̀ọ̀kan nínú wọn fún wa ní múdù méjì méjì irú múdù tà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tá a máa fi yọ zakatul fitr múdù méjì múdù méjì múdù méjì lọ́nà mẹ́fà àwọn onísọ́k ẹ pa àgùntàn kan tàbí kẹ́ pa àgùntàn kan tẹ́ bá ti ra àgùntàn kan tẹ́ bá pa òtítọ́ tàbí kẹ́ fáláìní mẹ́fà ló ń jẹ ọ̀kọ̀ọ̀kan nu amútù méjì méjì tó ń jẹ tútù tàbí kẹ́ ṣe sòyàmù ọjọ́ mẹ́ta ẹlẹ́yìn ìjọba. wọ́n ní ọ̀rẹ́ àwọn lóbìnrin ọba ó tú irun orí rẹ̀ wọ́n tún wá tún dì fún tí ò ti dáràn kọ́ dáràn hmm. lópin ìgbà tí irun ọba ti já tí irun ọba ti já lórí rẹ̀ kò sí wàhálà ń bẹ̀. Hmm mọtí wọn bá já tó sì jẹ́ pé wọ́n gbèrò láti já ọwọ́ ajá wọ́n sọ pé wọ́n sin nǹkan tó jẹ́ ìwọ̀ ẹ rí i pé nírú àsìkò yìí nìsín ìwọ náà tó lọ sí hajj tó ń bẹ ń létí òun retí kọjọ́ ilé yóò dé náà la sọ pé tó sùn Dhul-Hijjah bá ti bẹ̀rẹ̀ nínú hadithi yẹn ńlá wa Ummu Salama radiyallahu anha wa Nabi sallallahu alayhi wa pé tí oṣù Dhul-Hijjah tó bá ti lé. tẹ́nìkan nínú yín sì gbèrò láti pẹran kò gbọ́dọ̀ mú nǹkan kan nínú irun ara rẹ̀ kaná tàbí awọ ìgbà tí wọ́n gbèrò láti pẹran ní àkíyèsí dandan pé o ti rówó tó fi rà àmọ́ gbèrò rẹ̀ kọ́dọ̀ lè má mọ̀nà tó gbàrò hmm. ṣùgbọ́n wò pé olówó bọ̀ láti rí tí ọba ti wá di pé wọn ní ọgbọdọ mú nǹkan kan nínú irun rẹ̀ tó á túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ yarun mọ́ni ọmọ yarun tó bá pọ̀ bùkátà láti yarun ṣùgbọ́n ò ya pẹ̀lú ẹ̀mí pé mo fẹ́ jánu ẹ̀ ńlẹ́mi hmm. pé mo fẹ́ jánu ẹ̀ ṣùgbọ́n nǹkan kan já má ìyàrí tí mò ń fi ń yarí kò sí wàhálà ńbẹ hmm. lẹ́yìn ìjọba tó jẹ́ wọ́n lẹ́ni tó kú tó fi ẹyin gold tó fi sẹ́nu ìbáàjọkùnrin ìbáàjọbìnrin tó ti pé wọ̀ ní fọkùnrin ìjẹ́ tán bá kú sáyọ ni owó ni gbogbo yẹn náà mọ̀ pé tó bá ti pè ní gold owó ni. Hmm tí ọba rọrùn pé ká yọ láì jẹ́ pé àfòkú sẹ̀sìn àgbọ́dọ̀ yọ àmọ́ tó bá yẹ kó kò sọ́nà tá a lè gbà yọ láì fòkú sẹ̀sìn ẹ̀fílẹ̀ ẹ̀lọ́sìnbà. Hmm. jazakumullahu khairan sheikh lábẹ́ ìbéèrè wọ́n tún béèrè wọ́n ní pé ǹjẹ́ ìgbàláyè wà fún àwọn táwọn lọ ṣe hajj báyìí kó jẹ́ pé àwọn náà nípìn nínú àti kẹnuró lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah. a ti sọ pé kò sí kẹwàá nínú rẹ̀ ọjọ́ kẹsàn-án àǹfààní wà fún yín tó bá fẹ́ kẹ́nu títí àràfà ń kọ̀là hmm. kẹ́sì má ṣe ní àràfà ń kọ̀là náà ló jù hmm. torí pé àràfà ń kọ̀là à ń pè ní ọjọ́ kámúmi kárẹ̀ǹgbẹ́ hmm. ọ̀tà kò sí yá lọ sí hajj torí tẹ́ bá fẹ́ ṣe. tẹ bá ṣe ìpẹnuró tẹtù suyam títí di ọjọ́ keje à ń bẹ Allah kó má burú fún yín ẹ̀yin tẹ lọ sí hajj. jazakumullahu khairan sheikh. Allahu akbar Allah. asalaamu aleykum jamaa mùsùlùmí ọdún iléyà ti dé adúpẹ́ fún ọba allah alihamdulilah láṣẹ ń fọn rere gbajúgbajà ètò ẹ̀bárìkọ̀ ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún ní kété lẹ́yìn sùlátìlẹ̀ asri ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi fẹ́ǹsì ààfin ṣọ̀ún ògbómọ̀ṣọ́ ọjà gbó àwọn ìṣesí tó tako àdìsọ́kàn ẹ̀sìn àṣelà ẹ̀sìn islam èyí tó mọ̀ pé ó wà láwùjọ wa àti àwọn ọ̀nà àgbà mú àyípadà bá àwọn ìṣesí kọ̀tọ́ ọ̀hún là ń fẹ́ ká lọ gbáradì kalẹ̀ fún wámúwámú pẹ̀lú àwọn ẹ̀bùn sọ̀ǹtọ̀sọ̀ǹtọ̀ táwọn fi máa ṣèfàjẹ́ sheikh dr sharafudin gbárébọ̀ rọ́jí ni wọ́n máa tàkótó àwọn ìbéèrè sí wa lọ́lọ́kan ọjọ́ kan gbogbo yindeyinde ilé ayé pátá ló máa tán ẹ̀sìn islam tí wo kàkún yẹn nìkan ló máa ṣẹ́kù gbìyànjú wá síbi ètò pàtàkì yìí pẹ̀lú àwọn alára rẹ ọ̀rẹ́ rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tún fi jọ lékún sí lágbọ̀ọ́yé ẹ̀sìn islam pẹ̀lú kí lolúwa wí kí lànàbí muhammad sọ láìsí àṣejù àti àṣetò ìpàdé di lọ́jọ́ kejì ọdún lẹ́yìn sọ̀látùlẹ̀ asri ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ o dífẹ́ǹsì àfihàn ògbómọ̀ṣọ́ jagbó kí ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Allahumma amin ìgbìmọ̀ elétò ló ń kéde bákan náà ni sọ̀látùlẹ̀ eid yóò wáyé ní testing grant ládojúkọ civil defence office àdúgbò àgọ́ ògbómọ̀ṣọ́ láago méje àbọ̀ àárọ̀ seven thirty a.m. The evening light. tààlà àwa tá a bá ń gbọ́ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ Allah ń rọrùn fún wa. alhamdulilayi n ta fẹ́ káwọn èèyàn gbáradì fún ní ọjọ́ yìí òun náà ni àwọn nǹkan tí wọ́n máa tún ṣe láyé ànábì sallallahu alaihi wasallam tí ọjà àwọn àṣìṣe ayé ojú dúdú kánábì tó dànàbì kánábì sì takò wọn lórí rẹ̀ tó ń ta ìtì ìdànàbì. so à ń fẹ́ káwọn èèyàn lọ sí ìwádìí nípa eléyìí pẹ̀lú nǹkan tá a pè ní àkórí ọ̀rọ̀ eléyìí tí ó tún wáyé ńjọ́ náà nípa àwọn àṣìṣe tó tako Islam tó ọmọ pé ń bẹ láwùjọ ọ̀nà wo la lè gbà borí ẹ̀. Hmm. jazakumullahu kullu khair sheikh uh, zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six fáàtàn bẹ̀ ní nàìjíríà nù zero eight zero eight five six seven seven seven two six fáàtàn bẹ̀ nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí gàgà ọ̀nà ni àwọn nọ́mbà tó lu jábí tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè àwọn ìbéèrè kan sí kejì ah, ìbéèrè mi wọ́n ní àwọn jẹ́ oníṣẹ́ ọwọ́ tó jẹ́ pé àwọn ń bá àwọn èèyàn ṣe àtúnṣe maintenance irinṣẹ́ wọn kọ̀ọ̀kan táwọn bá wá kọ ìwé proposal kí n bá yín tún àwọn irinṣẹ́ yín ṣe sí àwọn iléeṣẹ́ àwọn alákòóso tó wà nígbọnú àwọn irinṣẹ́ ọ̀hún níṣe ni wọ́n máa ń béèrè pé àwọn ò bónọ́ọ̀sì tàwọn bá àwọn bá gba ogójì ẹgbẹ̀rún náírà ó ti níye tí yóò bọ̀ sí ọwọ́ wọn àyàfi táwọn bá máa pàdánù iṣẹ́ àwọn ìlókù wípé ó ti wá gbajúmọ̀ báwọn lọ́pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tí àwọn bá lọ wípé iṣẹ́ bí àwọn tí wọ́n ń fún wọn ní owó wípé tọ̀ ẹ̀yìn tí wọ́n ń béèrè nǹkan àwọn fún wípé ṣé kò tako ṣẹ̀ríà ẹ̀sìn Islam. ọ̀tàkù ẹ̀yin náà sì mọ̀ pàtàkù nítorí pé ọgbàṣẹ́ owó ṣẹ́ ẹjọ́ dúnàdúrà iye tẹ́nu yín owó rẹ tán kó fún ọ ìwọ ló hmm. ẹnìkan ọgbọ́dọ̀ sọ fún ọ pé o ní afiko ń gbà àfi kó fáwọn lábẹ̀tẹ́lẹ̀ àbẹ̀tẹ́lẹ̀ tó ń san olúwa máa ń tìtorí láàánú yẹn hmm, hmm. olúwa láàánú ẹni tó gbà ọ láàánú ẹni san àwọn á lè sọ pé nígbà tó ti di tọrọ fún kálí tó ti di nǹkan tó ṣe pé kì í ṣàjòjì gbogbo èèyàn má ó ti wá dẹ̀tọ̀ kì í dẹ̀tọ̀ látàrí bẹ́ẹ̀ nítorí pé bá ṣe lẹ́tọ̀ ní jẹ́tọ̀ bá pèlè ìwọ ó dọwọ́ ẹ̀yin ọ̀gá lọ́gà tẹ́ wà lẹnu iṣẹ́ ìjọba àbí aládàáni tẹ́ǹgbẹ́sẹ́ fáwọn ẹni tí ó ṣiṣẹ́ wípé kẹ́ẹ̀bẹ̀rù ọwọ gbogbo àwọn owó rọ́ yi ó padà yọ nígbà tó bá dé sáré ìpowó ni hmm. torí pé ó wò wájú ó ní rí nínú àwọn owó tó kójọ yìí ní tán hmm. yóò hmm. wa owó tí ọjà àwọn àtàtàlà rẹ̀ á kó bára wa náà ló fa ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ sẹ́tà ń gbé jáde wọn kì í ṣe kọ́ yanjú hmm. nítorí pé eléyìí tó jẹ́ ògidì wọn ti bàjẹ́ mẹ́ni tí ó ṣiṣẹ́ lọ́wọ́ kó tó di owó tẹ̀ lọ́wọ́ hmm. nígbà tí owó tẹ̀ ọ́ náà lọ́wọ́ ọ̀nà tó náà fi gbé wọn bá tọ́gbà sá lòun náà máa tẹ́ fi pé bọ́nà náà ni wọ́n bá ṣe kò ní sómi tiwa. <laughs> zero eight zero eight five six seven seven Hello six plus Yeah. Hello zero eight Hello nine three Oh six ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o. ẹ lórúkọ yín ó kọ yín bí ẹ ọmọ balógun olùkọ́lá tó kéré ní gbọ́mọ̀. ìbéèrè yín pápápá. ìbéèrè mi ni pé tí èèyàn bá bí ọdún lé àti wà tí gbé ìgbà tó fẹ́ràn. bẹ́ẹ̀ hmm. wá ní ẹran tí èèyàn rí pé ó ń ṣe àárẹ̀ bóyá bí alẹ́ èèyàn wá rí pé ẹran di ìyà nípò pé kò lè di ẹlẹ́mìí láàárọ̀ hmm. tí èèyàn wá gbìyànjú láti pa ẹran tí èèyàn lẹ́tọ̀ àti jẹran alákọ̀ọ́kọ́ pípa rẹ̀ náà ọkọ ni pé àwọn tá a rà pé a fẹ́ pa fún léyà sára yìí bá ń sáré ká ti tètè kọ́kọ́ mọ̀ yìí pé kọ̀ wọlé ya mọ́. Hmm. nítorí pé anabi sallallahu alayhi wa sallam nínú ẹgbà wọ́ọ̀rọ̀ albara ibn azib radiyallahu anhuma ó ní anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí àwọn àléébù mẹ́rin eléyìí tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún níbi ẹran tá a bá pa fún léyà kò gbọ́dọ̀ jẹ́ ẹran tó ṣe pé ó jẹ́ àwòrán ẹlẹ́yinjú kan bayyinun àwòrán tó hàn kan ni أنايا كسي ودا جاء عرجاء بيّنن عرجها ودا جاء نارو إلي تنها قارون لكن المريضة بيّن مرضها أنا تنسى تنساري إلي تنها سيقالارين كسي ودا جاء الكثيرة أنا تسيك أتيها غوغو أولوها غوغو لا مخفيها تيو سمدو مدو ننو أوي غوغو لك tẹ́lá ti rí i pé ẹran ẹran dáadáa níbi tẹ́ ti ṣùgbọ́n sàárẹ̀ lọ́dọ̀ yín náà bẹ́ẹ̀ náà ni ara ní wọlé yá hmm. tó bá yẹ pọ́ bọ́bẹ àjẹpọ̀ jẹ́ yàtọ̀ títọ̀ bẹ́ẹ̀ bá bà hmm. torí pé ń bẹ́ẹ̀ ní tó ti pọ́ kó tó di ó sì ń bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n sàárẹ̀ hmm. ńlá dúnbù rẹ̀ so eléyìí Hmm. bàbá jẹrú la jẹjẹkújẹ hmm. mo ti wá dúnbú ẹran lásìkò tí mo lè dúnbú rẹ̀ tí ó tọ́ sí jíjẹ ìwọ aráyè sáyàn rẹ̀ àfi lẹ́yìn ìgbà kan lẹ́yìn òsì wàhálà ń bẹ tó bá ti lè tọ́jú rẹ̀ lọ́nà tí ò ní bàjẹ́ máa yín lọ́wọ́ hmm. torí kìí ṣe pé tó bá ti dúnbú ẹran kalẹ̀ náà kò bàjẹ́ mọ́ torí pọ̀ náà máa gbìyànjú láti jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí jẹra ni tòbẹ́sẹ̀ tètè ṣètò rẹ̀ ni ẹ̀mí ni ló mú káwọn abẹ̀mí kí wọ́n dùn wò tẹ́mi bá ti kó lára wọn ìdàkudà ni wọ́n á dà ìdínú tó fi olúwa ẹlẹ́dàá fi dá lórí pé ń bá ti kó ẹ lọ gbèsìn. Hmm. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. Aleykum salaam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kàn yíyá tí ń pè. Usman láti Usman láti Ọ̀yọ́. Ìbéèrè yín pápápá. Ah, ìbéèrè mi ni pé kí sọ̀ láti Zúrì bá wọlé ní àyíká tí mò ń gbé na yake ki ni ya zama wani ta 45 abin kama ne sai ya nufi sai ma ta hala gomi na na yake ki wani ni. lọ́nà ni wọ́n ti ń pè àmọ́ ẹ mm-hmm. má jọ ọ̀yọ́ ní sẹ́yìn. ó lè má yọjọ bí àwọn agbègbè kan lọ́yọ̀. Mm. torí pé alhamdulilayi ìbéèrè tá a béèrè uh, ó ṣàjòjì lónìí hmm. kò ṣàjòjì lánàá hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ní gbogbo àwọn àlùwà gbogbo wọ́n sọ pé sọlá ti aago méjì hmm. sọlá ti aago mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ti ń lágbọ́yé pé àkókò sọlá tó dọ́họ̀r àti dọ́họ̀r àti ọ̀sùr àti magrib àti ìṣá àti àṣùbà kò ní í ṣe pẹ̀lú aago hmm. àwọn àpẹẹrẹ láàmú rí tá a fi mọ̀ pákókò sọlá ti ti tó hmm. ìdí inú tó fi jẹ́ pé lọ́yọ̀ǹgàn ibi tí wọ́n ti ń ṣe sọlá tó jàmáà ní sọlá tó bọ́ọ̀ làgò kan wà. Hmm. torí wọ́n mọ̀ kó ti wọlé torí àwọn kan ìgbà míì gan wọn tó ti sílẹ̀ fáwọn èèyàn tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó hmm. di pé wọ́n ti pa ọmọ torí pé ó ti wọlé báyà aago kan kù kọ́tà hmm. ìgbà míì ó wọlé aago kan kù ṣẹ́jú mẹ́wàá aago kan kù ṣẹ́jú mẹ́fà tàbá fi ṣẹ́jú márùn-ún kankan lẹ̀ fáwọn èèyàn sí mẹ́wàá kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ ká pé sọ̀láàtì tó ti wọlé látàgò kan kù ṣẹ́jú méje ṣẹ́jú mẹ́wàá àwa ti ó dàgbo méjì irú rádaràda òní ẹ̀ ń fi ẹ̀sìn ẹ̀ ń fi ń ráre nù á kù tá a bá kú gbogbo ọ̀rọ̀ tí ò jẹ́ ká mójú tẹ̀sìn gbogbo ẹ̀ náà lẹ́ padà pàtì. torí di eléyìí àwọn ẹni tá ń pèpè fún sọlá ẹni ìfọkàntán ní sẹ̀rí àpè yìí. ìdí tó ń fi pè yín lẹ́ni ìfọkàntán ẹ̀ béèrè ó ní wípé ẹ̀yin ò máa sọ àkókò hmm. àkókò tí sọlá ti wọlé gẹ́lẹ́ lẹ́ẹ̀ pèpè ní ìsìsọ láti ti wọlé láago kan kù ìṣẹ́jú méje àwọn à ń pèpè fún láago méjì kù kọ́ta ó ń jàǹbá ni ọ èyí sẹ́ni ìfọkàntán ti sẹ̀rí àpè ọ hmm. ẹ̀wọ̀n jàǹbá ìṣẹ́jú mélòó wákàtí kan dídẹ <laughs> torí di eléyìí báyìí ó ti pèpè lásìkò ńgẹ́lẹ́ ọ̀dà hmm. sọ fún mi báwo ló ṣe pèpè fún sọ láti láago kan kù ìṣẹ́jú méje tọ́wọ́ á sì kọ́ ọmọ láago méjì ah. táwọn ẹ̀gbọ́n ní sọ pé ah, irú rádaràda ò ní <laughs> hmm. ẹ̀rí pé ọkọ̀ọ̀kọ̀ wọ́ láti sàlẹ̀ bó ti ṣe wá wọ̀n lómi wọ́tẹ̀lì hmm. tó bá ipá kókó sọ láti gángan ni wọ́n máa pè ní wọn ò ní fi ráàlì. Hmm. torí rẹ̀ ẹ̀yin tẹ́ ń pèpè fún sọlá kí ládàá yín ó lè pé torí pàánà bí ròyìn yín pẹ̀lú dáadáa hmm. ó lẹ́yìn ìlọrun yóò gùn jù láàrin gbogbo èèyàn jọ̀gbìn dàlùkìyàmà ní ti dáadáa tó kí dáadáa ó lè wá tẹ̀ ọ́ lọ́wọ́ ṣiṣẹ́ rẹ bó ti ṣe yẹ kó o ṣe kó pójú òṣùwọ̀n lọ́nà tó fi gbalada tí ó kàjú òṣùwọ̀n lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà tásìkò sọ láti kọ̀ọ̀kan bá ti ń tó gẹ́lẹ́ òun náà ní kẹ́ ẹ lọ pè àwọn níbo lẹ́sìn mà pásìkò sọ láti kọ̀ọ̀kan tó gẹ́lẹ́ àọ̀rọ̀ ọ̀run náà irú ọ̀yọ́ ń bẹ̀ ó níbẹ̀ ti ṣe lè mà ikú àkókò làkókò sọ láti wọlé àkókò lélẹ́ ìwọlé tó àwọn àpẹẹrẹ àtàwọn àkókò tí wọ́n máa fún yíyùn lórí íńtánẹ́ẹ̀tì ilé ẹ̀ máa lò láti pè sọ̀láàtì tẹ́ bá ti pè é rí ẹni tó gbọ́ pọ́n pé sọlá tó ti tó ṣẹ́jú mẹ́wàá kò ní fẹ́ jókòó níbi tọ́wọ́ àmọ́ yóò máa wá mọ́ṣáláṣí lọ ni pé ah, ah wọ́n ti pèpè fún sọlá kí là ń jókòó ṣe. sọ ẹ̀yin gan-an lẹ́ẹ̀jẹ́ káwọn èèyàn ya kó rẹ tẹ̀. Hmm. tẹ́yìn bá ti mójútó ẹ̀sìn dáadáa tẹ́ ń pèpè fún sọlá ti lákòókò rẹ̀ ẹ̀rí pé gbogbo olúbèrè tán ṣe kò ní ṣẹlẹ̀ mọ́. Hmm zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello kọ́ ni o. asalaamualeykum tí lọ́ba kan. waaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ẹ sọ láti dìbò. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ kí ni ọlọ́mọ àná ní ọ̀gáyẹ̀ yìí ó ti kú láti ó ti kú tó bí six years. lábẹ́ pé wọ́n ti sọ́dọ̀ ọkọ tá a mọ̀ pé bàbá ọmọ wọn ni wọ́n. ká tó bí ọ̀sán mẹ́ta sí sẹ́yìn nìkan sọ fún mi pé ọmọ yẹn pé wọ́n ẹni tó ọkọ tí wọ́n ní ìtàyẹn ni wọ́n bí fún àwọn yìí sì tún bímọ ọmọ àwọn náà ti dàgbà lágbàgbà mi jẹ pé nítorí mọ̀mọ́ yẹn já láti mọ̀ mi ara àbúrò mọ̀mọ́ mi ṣé ilé ìdí bẹ́ẹ̀ wọn fẹ́ dá nǹkan àwọn mọ̀ pé yàrá àwọn kọ́ ni ó ní ẹni wọn wo alhamdulilayi àkókò tó wá pẹ́ ni tẹ́ǹsì bẹ̀rẹ̀ nípa rẹ̀ tẹ̀lifá nàbì sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ mọ́ sọ̀rọ̀ àwọn òkú láì dá hmm. fa innahum qaddamu ila qad aqdamu ila ma qaddamu hmm. wọ́n nítorí pé àwọn òkú wọ́n ti lọ bá nǹkan gbélé ayé sí torí pé òkú ní tí abala fẹ́ sí ojú ewé ìwé tí ẹ tọ́ka sí hmm. yóò padà mú wa já pé à ń fẹ̀sùn zina kan. Hmm. wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó sì bí àlè ló bí wọn fún òun hmm. ti lọ àlàǹfààní tá a fi lè bí léèrè hmm. so bẹ́ni tí ẹ̀ ń pè lálè tó bímọ fún bá ń bẹ láyé ọ̀rọ̀ lè dùn lẹ́nu yóò lè rẹ̀ òfin ṣẹ̀rí àti sọ fún wa pé àlùwọ́lẹ́dò lè firash ọmọ tóbìnrin bá ń bí ọmọ ọkọ rẹ̀ tó ní obìnrin yún nítẹ̀ ni wọ́n máa jẹ́ torí pé ọkọ ló ní gbogbo ìyàwó nítẹ̀ ọkọ ní gorí àyà ìyàwó rẹ̀ hmm. torí rẹ̀ ọmọ tí bá ń bí òun ọmọ ọkọ rẹ̀ ni hmm. títí tọkọ ó fi sọ wípé òun ń ṣeyè méjì àbọ̀dọ̀ ń lójú pé nǹkan ló ń lọ́mọ yìí hmm. àbí tóbìnrin ó fi jẹ́wọ́ tí gbogbo eléyìí ọba ṣẹlẹ̀ títí tí wọ́n fi túká tí kú tú wọn ká lóbó lẹ́sìn fẹ́ sọ pé mi sọ ọmọ ọkọ rẹ̀ ẹ jẹ́ kí àṣírí ó tún jọ gbèǹde ìjọ gbèǹde ni ó lájà so tó bá pé bàbá kan wá lọ wá ní ìsìn pé gbogbo ẹ̀yin ọmọ yìí o ẹ̀yin sọ ọmọ bàbá tí wọ́n ń pè yín ní ọmọ rẹ̀ òun ni ìyá yín bí ló bí yín fún kọ́dà wọn gbọ́dọ̀ pa àwọn gbọ́ hmm. wọn gbọ́dọ̀ pa àwọn gbọ́ kọ́dà irú bàbá wọn yẹ kí wọ́n pariwo máa ní pé olè hmm. olè tó fẹ́ jẹ́ ọmọ gbé hmm. nítorí bófin ṣẹ̀rí àti ṣe sọnù torí tó máa ṣírù lẹ̀kùn bẹ́ẹ̀ ọmọ kan ní jọmọ bàbá rẹ̀ láì jẹ́ pé oníkọnukọ gbogbo èèyàn náà ni wọ́n máa fẹ̀sùn kàn torí délé ẹjọ́ òdìjọ́ gbèǹde ọmọ bàbá wọn náà sì ni wọ́n tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà tí ọba rí bẹ́ẹ̀ àfi lótú. Hmm. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello kọ́nyìn o. aleykum salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. ọ̀sẹ̀ mi ẹ ti ń pè. ó kọ́ yín ó kọ́ yín ó kọ́ yín bí ẹ ti ń pè. ìbéèrè yín àkọ́kọ́ nínú àwọn gbogbo tá a máa ń bẹ̀rẹ̀ pa kamẹ́rà for example ẹni tá a bá lò wọ́n ní wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn bíi cocaine nǹkan tó wà lára àwọn tí wọ́n fi ṣe tó fi dédé títí tá a bá lò jẹ́ wọ́n sì ní kékeré aráàmù ẹ̀sẹ̀ ni àti púpọ̀ rẹ̀ náà jẹ́ tá a bá lò jẹ́ kò sí aburú náà ẹlẹ́ẹ̀kejì question mi ni pé jẹ́ èèyàn fún èèyàn tí ó fẹ́ lọ ṣàkàtì eh, lọ́wọ́ ẹni bí ẹ̀rọ kò ní lọ́wọ́ tó lè fún yàn. ọ̀dà ó di yé. alhamdulilayi tí ọba máa ń pe oògùn tẹ fẹ́ lò yìí nǹkan kan nínú tó lo àṣẹlé ìwọ̀ ń bẹnu tí wọ́n fi pọ̀ ẹ̀ gbọ́dọ̀ lò hmm. nǹkan yẹn kéré tàbọ̀ pọ̀ ẹ̀ gbọ́dọ̀ lò tẹ bá wà ń po pọpọ lọ́yìn sì ń ṣiṣẹ́ ẹ̀ mọ nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ gbọ́dọ̀ gbà kún olóru rẹ̀ fún yín lọ́sítù. Hmm lópin ìgbà tẹ bá má dájú sáká pé nítorí wá sí ilé wọn bẹ́ẹ̀ kò bá jẹ́ cocaine kò bá jẹ́ alcohol torí pé nǹkan tó ṣe pé pípọ̀ rẹ̀ ìní ò tó mú kẹlòmí ọ̀hún ríra kékeré rẹ̀ náà kọ́ èèwọ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríya. anábì sallallahu alaihi wasallam wọ́n sì fi yé wa ní ẹgbàwọ́ ọ̀rọ̀ tó gún régé pé olúwa ẹlẹ́dàá kò fi wòsàn àlòmọ́ àwọn sára tó ṣe léèwọ̀ fún wọn níta bá ti pèlè ìwọ̀ ní jíjẹ àpèlè ìwọ̀ ní mímu kò gbọdọ̀ jẹ́ kó ńlá àmọ́ fi ṣoògùn tí bá ń ṣe wá eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ṣẹ̀rí ọ̀ sọ pé kó lọ lo oògùn tó ti wà ń bẹ̀ hmm. kò sọ pé kó lo oògùn tó ti pọ̀ gbogbooro wà ń bẹ̀ hmm. ó ní oṣù wa sọ pé kó lo oògùn tí kokéèn wà ń bẹ̀ òṣìṣẹ́ hmm. aláìsí máa gbọ́ tipẹ́ táwọn olùmẹ̀sìn Islam tí wọ́n ti ń sọ fún yín pé tí wọ́n bá ní kó lọ kí àgbo nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí papọ̀ lópin ìgbà tí nǹkan báyìí nǹkan báyìí tán ni ẹ papọ̀ kò sí nítọ́jú ìwọ̀ ńbẹ̀ kò sẹ́ni tí ó sọ fún ọ pé islam lòdì sí lòdì sí báwo hmm. àmọ́ wá sọ pé àgbo tí ní kò kì í o omi rẹ ọ omi ògógóró hmm. omi ọtí omi ẹmu hmm. mùsùlùmí ṣe ru eléyìí omi lásán sí olúwa ni ó náà kì í sọtí eléyìí ń báwọn ní àwọn olówó àwọn amolówó kan láwùjọ àwọn tí máa yọ zakat tó burú tó sì bàjẹ́ pé kéèyàn lọ bá pé ẹ dákun tẹ́ ẹ bá yọ zakat ẹ̀fẹ̀mí náà sínú ẹni tẹ́ fún hmm. kò sí nǹkan tó burú ń bẹ ṣùgbọ́n tako pàápàá péyàn bolúwa dúró hmm. torí pàápàá péyàn bolúwa dúró pè fún kéèyàn má tọrọ nǹkan lọ́dọ̀ èèyàn tó hmm. nísìnyí tí ọba padà fún ọ ńkọ́ tí ọba padà fún ọ ti lọ tọrọ ẹ wá pàdé lọ́nà sọ ọmọ lójú àbọ̀ <laughs> àbí yóò kí dáadáa <laughs> ẹ lórúkọ yín o. naam asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kan yóò ti ń pè. naam abu musaddad lóko láti ilẹ̀ ìbàdàn nígbà. ìbéèrè yín. ahsan allah yi ilkum alaafi àmọ́ kí dọ̀tun wà dáadáa. àmín àmín naam. àtúwọ́n mi ní pé ẹ ṣe gbogbo mùsùlùmí ní ahlul sunnah naam ẹlẹ́ẹ̀kejì ni pé tí ọjọ́ eid tó bá bọ́ sí yẹ́wọ̀n ìjọba ǹjẹ́ ṣó lẹ́tọ̀ọ́ kí a níjọ́ náà naam àwọn àlùkù. tí ọ̀rà hello. naam. ẹni tí ọjọ́ eid bá bọ́ sí ọjọ́ jumua. naam. sọ lẹ́tọ̀ọ́ kí a ṣe ìyàm. bẹ́ẹ̀ ni ká ṣe sọ́ọ̀mù ìjọ náà. ó ti yé. naam ìlọ́kùnlọ́kàn kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́. àwọn ah, ní ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn ni pé ṣé gbogbo mùsùlùmí ni ahlu sunna. alhamdulillah yìí ṣe gbogbo mùsùlùmí ni ahlu sunna a sì lè fi tipátipá sọ wọn di ahlu sunna. ẹ̀yin náà sì ní ẹ̀yin náà èso di à ń gbọ́rọ̀ ẹ̀yin náà gbọ́ tọ́pọ̀lọpọ̀ ọmọ jáde tí ọmọ sọ pé òun sàálùsùn náà tó wọn hmm. òun sàálùsùn náà tó àti wọn hmm. lè fi tipátipá sọdọ̀ àlùsùn náà. èyí ń téèyàn mápá mẹ́sẹ̀ ń bẹ̀ tó lòun ò lè jọ́kan nu wọn láíláí òun ò sì lè gbà fọ́ọ̀mù sòwò àwọn ifi tó láti mú yàn hmm. lá ikraha fi ddin hmm. wọn kì í fi tipátipá mú yàn láti ṣẹ̀sìn hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbà nábì lánàbì ṣùgbọ́n wọn ọgbà lẹ́ni táwọn lè tẹ̀lé sọ ìtumọ̀ tí wọ́n fi já lò sùn lánàá ìdínú dájú pé ṣé ṣé òkan lẹ́nìkan tẹ̀lé ẹnìkan sọ pé àwọn ní àwọn kàlífà kan làwọn ń tẹ̀lé ẹnìkan sọ pé àwọn bàbá bàbá àwọn yìí lànàbì tàwọn ó tẹ̀lé sọ pé ojú ànàbì lọ tó rò làwọn rí gbogbo ẹ náà la gbọ́ rí gbogbo olùtọ́jú á já lò sùn náà. alùsùnà kuma o wo lè jẹ alùsùnà pẹ̀lú kọkàn máa fánu hmm. kí wọn máa pe alùsùnà ni alùsùnà ni àwọn akóso rẹ akóso rí àtẹ àbí pé alùbídé ayájú gidi ni ọ hmm. so eléyìí ò lè sọ di alùsùnà hmm. torí ẹ ìtẹ̀lé pe níbi sallallahu alaihi wasallam kò pè fún pé kéèyàn máa palantí ẹnu ó pè fún pé kéèyàn jẹ́ pé wà torí pé tá a bá tẹ̀lé ànábì tá a làbá tún tẹ̀lé hmm. tá a bá wá àwòkọ́ṣe ànábì sallallahu alaihi wasallam tá a làbá tún wá àwòkọ́ṣe ẹ̀dàkùn ẹ̀ bá mẹ́nìkan wa ta lè wá àwòkọ́ṣe rẹ̀ ká pé àfànàbì àpárá àfẹ́ kọ́ àwòkọ́ṣe rẹ̀ hmm. tá a ní bàbá náà tá a lẹ́ni náà tó ń tanra rẹ̀ dànù hmm. torí ẹ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ó yẹ kí gbogbo wọn jẹ́ ni tí ń tẹ̀lé súnà ṣùgbọ́n tó yani lẹ́nu ni pé púpọ̀ nínú wọn wọn kórìíra sunna hmm. wọn àfẹ́ tẹ̀lé torí ẹ̀yin ò sì lè fi tipátipá kẹsọ wọn di ahlu sunna ẹ̀ mà ṣàlàyé rẹ̀ fún wa ni hmm. a sì dúpẹ́ fún Allah ẹ rí i pé ìṣọwọ́ tí àwọn èèyàn náà fi ń gba sunna tí wọ́n fi ń tẹ̀lé hmm. ó pọ̀ a dúpẹ́ fún Allah a dúpẹ́ fún Allah a dúpẹ́ fún Allah àmọ́ lóore púpọ̀ nítorí pé àtọ̀dọ́ àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin wọ́n ń wọnú àti máa ṣe tànàbì sallallahu alaihi wasallam púpọ̀ púpọ̀ olúwa ẹlẹ́dàá wa kó má bàjẹ́ torí délé eléyìí jẹba àwọn. wọ́n ní tí ọjọ́ ọdún bá bọ́ síjọ́ jùmọ̀à hmm. tá a lè ṣe sùyàmù rẹ̀ bẹ́ẹ̀ ni hmm. tó bá bọ́ síjọ́ jùmọ̀à báwo. àti ọjọ́ àyídì bá bọ́ sí ọjọ́ jùmọ̀à ṣé a tún lè ṣe sọ̀látùl jùmọ̀à. ṣé ni wọ́n ń béèrè ṣáàṣáàrí ṣe síyáàmù kí lọ́fẹ́ ṣe síyáàmù sí lọ́jọ́ ọdún haram ni wọ́n kì í ṣe síyáàmù ọjọ́ ọdún hmm. bóyá nǹkan tó fẹ́ béèrè ni pé tí ìjọ àràfà tó bá bọ́ sọ́jọ́ jùmọ̀á tá hmm. a lè ṣe síyáàmù rẹ̀ àbá lè ṣe hmm. bẹ́ẹ̀ ni a lè ṣe torí pé síyáàmù tí wọ́n ṣe lọ́jọ́ yẹn kì í ṣe síyáàmù ọjọ́ jùmọ̀á síyàmù ọjọ́ wo ni wọ́n ṣe. ọjọ́ àròfà. mọ̀tánà ìṣòwò àìsílà ń tètè wá lórí kòkòrò ká ṣe síyàmù ọjọ́ àròfà ànábì ọ̀yàn títí àyàfi tó bá bọ́ sọ́jọ́ báyìí. tó ń torí rẹ̀ àníyàn tí wọ́n ní ni pọ́ǹsọ síyàmù ọjọ́ àròfà kò síjọ́ tí ó lè bọ́ sí. sọ àdìsí tó sì ni má dá síyàmù ọjọ́ júmọ̀ àti àyàfi tó bá jẹ́ tọ̀ràn yàn ntí àwa gbàgbọ́ nípa rẹ̀ ni pé àdìsí yẹn ọlẹ àbí kó sì jẹ́ pọ́ fẹsẹ̀ rinlẹ̀ ti pàdájọ́ rẹ̀ rẹ̀. Hmm. torí bí náà lọ sọ pé ẹ gbọ́dọ̀ dá sùyàmù ọjọ́ jùmọ̀ àti àyàfẹ́ ní tó bá ṣe sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀ àbọ́jọ́ kan lẹ́yìn so eléyìí túmọ̀ sí wípé àjẹ́ wípé sùyàmù ọjọ́ jùmọ̀ á a lè ṣe tó bá ti jẹ́ pàṣẹ sùyàmù ọjọ́ kan ṣáájú ẹ̀ kan lẹ́yìn hmm. wáyé o wọ́n sì fẹ́ ṣe sùyàmù àràfà ni kì í ṣe sùyàmù jùmọ̀. o. hello waaleykum salaam ó kàn yẹ jíǹkì waaleykum salaam rahmatulah ó kàn yẹ jíǹkì. Lukman ń pè láti us. ìbéèrè yín o. ẹ jọ̀ọ́ àkọ́kọ́ nípa ọ̀rọ̀ school tí wọ́n rìn advertise by pd àwọn tí aláfi pin nọ́mbà tó wà ń bẹ̀ fún òfin pick nọ́mbà yẹn. Hmm. nípa school àbí. ẹ jẹ́ bá wa ṣe ẹran nípa skul ẹran wa pàtó ti jíbẹ bí alimọdínà skul mo ti pin privately náà so ẹni kí n pin mo para pin pa náà mi rẹ ní kíní àwọn ọmọdé máa para wọlé sí ìtọ́jú skul wọn bẹ́ẹ̀ ní kẹ́. ọ̀dà ọ̀dà inshallah ṣé nọ́mbà yìí náà rẹ ti pè sí àbí. bẹ́ẹ̀ nàìjíríà nọ́mbà mi yìí so ojú ọmọ wa àbúrò bọ̀. ọ̀dà ẹ pè é padà lẹ́yìn ètò inshallah. ọ̀rọ̀ náà zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o ẹ lórúkọ yín o. abdullahi látàbí òkúta ẹ ló. ìbéèrè yín pápápá. akẹ́ àwọn olùmọ̀ kárí wọn kọ́ lórí dáadáa. àmín àmín. mo fẹ́ kí àwọn dókítà bá wa àmọ́lẹ̀ sí àdìsí kan tá a rí nínú mùsùlùmí mhm. nípa ọ̀rọ̀ àsìkò tá a máa pẹ̀rọ̀ ọdún mhm. ìdádùrú gbà wá tó ń sọ pé òun rẹ yé àwọn èèyàn kan lẹ́yìn tó kírun tán àti pẹran kánú fi tó pẹran mm-hmm. ànúdó àti pẹran kò gbọ́dọ̀ pẹran àgbà tó bá tó pẹran. Mm. kí a lè kí a lè ka àdìsí yẹn bẹ́ẹ̀ tó bó ti wá léde lárúbáwá. ẹni. kí a lè ka bó ti wá léde lárúbáwá. mi ò gbọ́ yín o. wọ́n ní kí a lè ka àdìsí tẹ̀ ń sọ yẹn bó ti ṣe wá gẹ́lẹ́ léde lárúbáwá. <laughs> àwọn ò gbọ́ translation yẹn la ka n'o kini ko ta wo soni ti rẹpẹtẹ. translation yẹn ìtukutu ni wàá tó fún yín. Hmm. toríko anabi sallallahu alayhi wa sallam ó wà hadithi abu burda tá a ṣàlàyé ṣáájú nínú sunan abi dawud. wípé abu burda sọ wípé ọjọ́ ọdún ọjọ́ táwọn èèyàn máa ń kúndùn ẹran ni ọjọ́ tẹran sì máa sùn wọn jẹ ni. Hmm. èmi ti wá pa ẹran tèmi kó tó di pé mo wá sí eid mo sì ti sáyàn rẹ̀ mo ti jẹ́ ń bẹ̀ mo ti fúnyàwó mo ti fálábàgbé mi sẹ́ńtì mo ti ń da anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá pa ẹran ká tó ṣe sọlẹ hmm. wa man nasaka qabla sọlẹ fa innama shatuhu shatu lahmin hmm. ẹni tó bá fi pa ẹran ká tó ṣe salatul Eid ẹran rẹ̀ ẹran àgùntàn mo fẹ́ jẹran lásán ni hmm. so sọlẹ tìlànà ti dè má kì í ṣe pé ṣáájú kánábì ò tó pẹran kò sí àdéhìí tánàbí ti so ẹran pípa mákìn tó pẹran hmm. ànábì máa mú ẹran lọ sí eid ó sì máa ń pẹran ní eid hmm. ṣùgbọ́n ànábì náà lọ sọ lọ́rọ̀ ipe hmm. ẹnikẹ́ni tó bá pẹran ká tó ṣe sọ̀láàtùl eid ká tó ṣe sọ̀láàtùl eid bẹ́ẹ̀ là nàbì sọ kìí ṣe pé kí n tó pẹran tòtẹ́ bá ní àdìsí kan tó sọ pé ànàbì sọ pé kí n tó pẹran ẹ wa ẹ wa kárí lẹ́yìn ìjọba òsì ọ̀rọ̀ ìmáàmù Malik ni pé ẹ gbọ́dọ̀ pẹran ṣáájú ìmáàmù kò sì sẹ́rìí fún àwọn olùmọ̀ tó pọ̀ jù gbogbo wọn sọ pé a gbọ́dọ̀ pẹran ká tó ti sọ̀láàtù l'Eid ká bá ti ṣe sọ̀láàtù l'Eid ẹ lọ pẹran lè máàmù pẹran kọ̀ pẹran kọ̀ kàn yín. Hmm. jazakumullahu kullu khair sheikh fi dúníà wal akhirah bí ibnillah ibi láti máa ṣẹ́ni ó lé ní bí ibnillah yìí tí aláàmọ́ pàdé lọ́jọ́ sọ́ọ̀sì ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí lórí ètò tí a pè ní fíkìlẹ̀ ọ̀sọ̀rọ̀ bí ibnillah yìí tí ala alimọ̀dínà center pápá bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ náà ṣàgbàtẹ̀rẹ̀ ètò yìí àṣeyàkùn tó tóró ṣọ̀f dín gbadébọ̀ ọ̀rọ̀ jiná tí ń fèyí sí àwọn ìbéèrè wa lọ́lọ́kọ̀ jọ̀kan láti wáyé wá jazakumullahu khairan sheikh fi dúníà wal akhirah ọ̀làdúnibìlẹ̀ lóko mi a máa pàdé wa rahmatullahi wa barakatuhu. Al-Madina Schools Legacy Center of Excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé, Alimadina School, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary, làyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyin gbóríyì àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of life easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papa abede area ogbomoso our arabic and western education program observant are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. Allah, Allah, Allah, Allah. asalaamu aleykum jamaa mùsùlùmí ọdún iléyà ti dé adúpẹ́ fún ọba allah alihamdulilah láti ń fọn rere gbajúgbajà ètò ẹ̀bárikọ̀ ọdún tó máa ń wáyé ní gbogbo ọjọ́ kejì ọdún ní kété lẹ́yìn sọ̀látìlẹ̀ asri ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odi fẹ́ǹsì ààfin ṣọ̀ún ògbómọ̀ṣọ́ ọjà gbó àwọn ìṣesí tó tako àdìsọ́kàn ẹ̀sìn àṣelà ẹ̀sìn islam èyí tó mọ̀ pé ó wà láwùjọ wa àti àwọn ọ̀nà àgbà mú àyípadà bá àwọn ìṣesí kọ̀tọ́ ọ̀hún là ń fẹ́ ká lọ gbáradì kalẹ̀ fún wámúwámú pẹ̀lú àwọn ẹ̀bùn sọ̀ǹtọ̀sọ̀ǹtọ̀ táwọn fi máa ṣèfàjẹ́ àṣeyẹ̀k dr sharafuddin àgbáyébọ̀ ọ̀rọ̀ jí ni wọ́n máa tàkótó àwọn ìbéèrè tiwa lọ́lọ́kan òjọ̀ kan gbogbo yindeyinde ilé ayé pátá ló máa tán ẹ̀sìn Islam tí wo kàkún yẹn nìkan ló máa ṣẹ́kù gbìyànjú wá síbi ètò pàtàkì yìí pẹ̀lú àwọn alára rẹ ọ̀rẹ́ rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tún fi jọ lékún sí lágbọ̀ọ́yé ẹ̀sìn Islam pẹ̀lú kí lolúwa wí kí lànábì Muhammad sọ láìsí àṣejù àti àṣeètò ìpàdé di lọ́jọ́ kejì ọdún lẹ́yìn sọ̀látùlẹ̀ asri ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ odifẹ́ǹsì àfihàn Ògbómọ̀ṣọ́ jagbó kí ọba Allah ó jẹ́ Allahumma amin ìgbìmọ̀ elétò ló ń kéde bákan náà ni sọ̀látùlẹ̀ eid yóò wáyé ní thirteen grand ládojúkọ civil defence office àdúgbò àgọ́ ògbómọ̀ṣọ́ láago méje àbọ̀ àárọ̀ seven thirty a.m. The evening láì tẹ̀ ala àwa tá a bá ń gbọ́ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláàṣẹ rọrùn fún wa. one zero one.